ṣé ọpẹ́ yẹn náà kí n bá sọ kí n má dà ilẹ̀ léṣu àkọ́kọ́ rí sọ mo kọ́ ìṣe kan ní kí n dèbè kí ìṣe náà ṣe múrò sọ ẹmọ kẹ kàn bá bọ́ nìyàn lóra ga kó bá dẹ́gẹ̀rẹ́ ọmọ rẹ̀ àìsàn èmi tó bó èmi tó yìí ẹ bàbá yẹn ṣe wa kàn sọ kí bàbá yẹn sọ̀rọ̀ iye kan mú rí rí ẹ ẹ paramount rola rẹ mọ́ akárìgbò sọkàn mu kò ń sọ̀rọ̀ kódà kí akárìgbò ń sọ̀rọ̀ mi ní láti pe ìyàwó mi sọ̀tún tí náà sọ ìjẹ̀bù kọ́ ẹ rẹ́mọ ìjẹ̀bù ni o ṣé n pé fídíò kọ́ lo wo fetí rẹ̀ ń gbọ́ náà rẹ́mọ kọ́ ìjẹ̀bù ni o ọba àwọn èmi yìí o so therefore mi dúpẹ́ lọ́wọ́ ọba ẹni ìbá ẹni fún àjọsopọ̀ àjọṣepọ̀ ránṣẹ́ nìyí ìdúpẹ́ náà wọn mo ti wá dúpẹ́ kò náwó gómìnà ó sọ̀rọ̀ kan sẹ́yìn irun àṣenéèní yóò fẹ́ kó jẹ́ bí àpẹẹrẹ àbí ìfilọ́lẹ̀ rere jẹ́ sọ wọn kárìn kápọ̀ ṣòun yẹ ní gbogbo ojú àlọ́ ẹ̀sọ́ òun fẹ́ kí irun kan máa jẹ́ bí àmì ni mo máa parí dé nípò àtọ́ba ìjẹ̀bú o àtọ́ enéko àti ìrẹ́mọ o kájọ máa jókòó ṣe ọdún kan ẹyẹ náà orúkọ mi ṣe ojúdọ̀ báyìí wọ́n sọ ẹ̀wọ̀n ọba kọ́ o àmọ́ máa ṣe ọdún kan a máa ya ọjọ́ kan rọ́tọ̀ ìjẹsà a máa jókòó a máa ṣọdún a máa ṣe bí ayẹyẹ ìyẹn gan tọpẹ́ náà rẹ̀ kó wọn bá lè mú kíní ẹ̀ màá tó dúpẹ́ jù wá torí èmi gẹ́gẹ́ bí ọba ọba ìṣe àtàṣà rémi ìran ní ìṣẹ̀báyé ẹ̀mí bá ṣe máa gbé nárugẹ kama binaruke busijeri yesu orúkọ mi jísọ orúkọ mi ni aláìlúwa ọba adeleke akíbu ismaila adéǹgbìn ti ìlú lẹ́pìà ní ìjọba ibẹ̀.